ayọ̀ wa kúrò nínú òkùnkùn bọ́ sínú ìmọ́lẹ̀ ìkẹ́ ọlọ́ọ̀lọ́hun kó sì gbé lórí ànábì àti àwọn sọ̀hábà àti gbogbo àwọn alátẹ̀lẹ́ di ọjọ́ alkiyama lẹ́yìn eléyìí gbogbo ẹ̀yin ẹrúsìn ọlọ́wọ́n ọba àti gbogbo kí a bẹ̀rù Allah ya wa ní pípáyà rẹ̀ àbí gbogbo àlámọ̀rí wa pátánà lórí ìbẹ̀rù ọlọ́wọ́n ọba là ń gbélé bakana náà ẹ jẹ́ ká mọ̀ wípé níbi ìtẹ̀láṣẹ ọlọ́run ọba ẹlẹ́dàá wa allah subhanahu wa ta'ala ń bẹ ní dáadáa àlàáfíà lórí ilẹ̀ ibẹ̀ láti rí látàntorí eléyìí lọ́lọ́run ọba ẹlẹ́dàá wa fi pa wá láṣẹ pẹ̀lú pé ká mọ ọba torí ẹ̀wá rí àwọn ọ̀tẹ̀lẹ́ àṣẹ ọlọ́run ọba òun náà ni kùnfà tí ìgbésí ayé wa tí ó fi rọrùn fún wa gbogbo ohun tá wò pé a ní wàhálà tá ń ni àbáyọ níbẹ̀ ìpayọ̀ ọlọ́run ọba gbogbo ilé inú ìgbésí ayé kó wá tí ó fi di ẹ̀rọ̀ àbùkátà kámorogún pẹ̀lú ọlọ́run ọba bákan náà tí àtijọ́ àti le àwọn tó jẹ́ àwọn ọba kódà àwọn aṣọ fẹ́ lómìn pé kọ́ jẹran ẹ̀dẹ̀ kára ó lè dẹ́ ẹran ó lẹ́ran ẹ̀dẹ̀ òun náà ni ẹran tọ́lọ́wọ́n bá ṣe léwọ̀ ẹran ẹlẹ́dẹ̀ wọn ó pe bó kọ rẹ̀ ṣe rí àti bó ṣe rí yẹn ẹnìkan ọ̀jẹ́ rí kára ọmọdẹ̀ bẹ́ẹ̀ ni ìnira ní mọ́ ti bẹ̀ jáde torí pé ìyapa àṣẹ ọlọ́wọ́n ọba ni àwọn bùkátà eléyìí nǹkan kan tá a bùkátà ká ṣe òun náà ni ká tẹ̀lé àṣẹ ọlọ́wọ́n bákan náà nílé ayé ń bí tábà tó wá parí ìgbésí ayé wa lórí bẹ́ẹ̀ ọlọ́run ọba ó fi wá kó sínú àlìjẹ́nà rẹ̀ látàntorí pé nínú àwọn àyà lọ́lọ́kan ọ̀jọ̀ kan ọlọ́run ní àlìjẹ́nà yìí àjẹkẹ́ jogún rẹ̀ yóò jẹ́ ti látara pé páyé mi ọlọ́run ọba nínú àwọn àyà náà Al-Qur'an bákan náà tí àwọn èèyàn bá dún nímọ̀ ìtẹ̀láṣẹ ọlọ́run ọba á rí gbogbo ohun tí í jóore àtoríire láyé ń bí àtìgbàtà àbá sí láyé mọ́ kọ̀wá sí èsè ń pátá lè pe pakalẹ̀ tí ọmọ jẹ́ oògùn ẹyọ kan táàbí ráṣẹ ọlọ́run tẹ̀lé bí ọjẹ́ ìpayọ ọlọ́run ọba torí pé ìpayọ ọlọ́run ọba yìí òun náà ni àsọ́ọ́lẹ̀ ọlọ́run ẹlẹ́dàá wa fáwọn tó síwájú wa nínú àwọn ànẹ́bí ọlọ́run eléyìí náà ni àsọ́ọ́lẹ̀ gbogbo àwọn ànẹ́bí ọlọ́run fáwọn tó jẹ́ àwọn tí wọ́n ń tẹ̀lé wọn ìmì ìtẹ̀láṣẹ ọlọ́run yìí àárí àyà náà lọ́kùnrin lọ́lọ́kìn ọjọ́ kan tọ́lọ́wọ́n bá ń sọ fún wa pé wa man yattaqillah ẹni tí wọ́n ń páyò ọlọ́run ọba yaj'al lahu makhrajan ọ̀nà àbájáde níbi gbogbo ewu yóò tó lè kó sí òun ọlọ́run ọba ọ̀là fún kódà ọlọ́run ọba ọlọ́run ò wòye sí pé ibi táwa ń fọkàn sí ibi táwa fọkàn sí ọlọ́run ọba ti gbé wọ̀yẹ̀rùsùkù min àìsùlẹ̀ àyàtẹ̀sì ibi tí ọ̀fọkàn sí ọlọ́run níbẹ̀ láàmú gbà táàtì mọ̀ sí àsìkí fún táàtì mọ̀ kẹrù ẹni bẹ́ẹ̀ sáàsì mọ̀ pípa àpinnu tẹ́lómi wá láyé nípa àṣà sallallahu alaihi wasallam níjọ́ tí arákùnrin kan nínú àwọn sọ̀hábà táǹpé ní abidhari al-Ghifari níjọ́ tí wọ́n gba islam àti àfáwa àdísì ìwálátọ̀dọ̀ àfáwa abidhari al-Ghifari àti àfáwa mu'az bin jabal radiyallahu anhuma wọ́n gba ìwálátọ̀dọ̀ annabi ṣùgbọ́n nínú àkọọ́lẹ̀ wọ́n jẹ́ oyé wa pé abidhari gangan lànàbì ń dojú ọ̀rọ̀ yìí kọ níjọ́ tí abidhari gba islam ọ̀rọ̀ àkọ́kọ́ tà nẹ́bì sọ fún pé bó sì lè rí ayé rẹ̀ lò tí ọmọ jẹ́ àsọ́ọ̀lẹ̀ fáwa náà nínú àwọn àsọ́ọ̀lẹ̀ rasul nínú àwọn àsọ́ọ̀lẹ̀ ànẹ́bì kí báyìí lè sì lè ráyé lò ànẹ́bì wá dojúkọ àfáwa Abi Dharr al-Ghifari ọwọ́n sọ fún báyìí pé ittaqillaha ìwọ Abi Dharr al ọlọ́wọ́n ọba mọ́ sábà pé láwùjọ wa lẹ́ni ọ̀pọ̀lọpọ̀ ń jẹ́ mùsùlùmí ṣùgbọ́n òwe epo kọtọ́ bá wu ni làájẹ́ lẹ́yìn odi látara tí ń júwe pọ̀pọ̀lọpọ̀ páyọ̀ ọlọ́run bẹ́ẹ̀ ni wàtẹ́lómi ń hù ìjà àfa ìjẹ́ mùsùlùmí nílé bẹ́lẹ̀ ń bá ti bọ́ sílùú míì ìwà mùsùlùmí kọ́ ní hù ìṣe mùsùlùmí kọ́ ní ń ṣe ẹlòmí èso nísìnà nílé tọ́ba dẹ́yìn odi yóò do nísìnà ẹlòmí èso lè nílé tọ́ba dẹ́yìn odi yóò do lè so ìwà ọ̀tọ̀ọ̀tọ̀ lẹ́lòmí ń gbé wọ̀ nínú hadisi yìí ànábì ń sọ fún pé ààyè yòówù tó lè lọ ibikíbi tó lè lọ haifu yìí ó kó sínú almakan wa zaman tá a padà débi àlàyé rẹ̀ níwájú ó túmọ̀ pé lákòókò yòówù ààyè yòówù tó lè bára rẹ̀ ànábì ìkìlẹ̀ àkọ́kọ́ lẹ́yìn ànábì tó wá ní wattabi sayyi'ata al-hasana tó bí kò sí bá a ṣe gbáyé téèyàn ní láṣìṣe ṣùgbọ́n bó ṣe jẹ́ pé iyì tí ń bẹ lára gègé kọ̀wé tá a mọ̀ sí pẹ́ńsù òun náà lèyí tó ní rẹ́sà nídìí torí pé àwa kọ̀ǹkẹ́lẹ̀ láyé ni ọlọ́run ní inna nahnu nuhyil mauta wa nakhtubu ma qaddamu wa adharahum àwa kọ̀ǹkẹ́lẹ̀ láyé ni gbogbo ohun táwa ń ṣe ọlọ́run yà àwọn sẹ́kẹ́tìrì tí ọmọ kọ́ asáti mọ̀ pé àwọn olùkọ́ alápọ̀nlé tí wọ́n yé gbàgbé tí wọ́n ò ní sàṣìkọ wọn bẹ́ńlẹ̀ kìrọ́mọ káàtìbì àwọn tọ́lọ́wọ́n bá yẹn kalẹ̀ àwọn kò lẹ́ni tá a ṣe pé ń ta bá sọ fún ní ọkọ irọ́ o ọlọ́run ti gbé sẹ́rẹ̀ wọn ṣùgbọ́n aláàmọ̀ṣe tí wọ́n kọ̀ kalẹ̀ nítorí káwọn ní nǹkan fúnra wa ló fi jẹ́ pé nísbà tíra yẹn àwa ni wọ́n ó fi tì sọ́dọ̀ wa nínú àyà ka tíra rẹ kafa bi nafsika al-yawma alayka hasiban pé wọ́n ní àkátàǹtì dàtà ní ọ̀bọ̀ ṣe ṣírò rẹ̀ tíra rẹ náà ti tó wọ́n náà ti wọ́n náà fúnra rẹ láti ṣírò àníbi wọn sọ fún pé àlègbáyé ká mọ́ sàṣìṣe bọ́sẹ̀ wá nu Suratul Qari'ah àná fún wa pé ẹni yòówù tí iṣẹ́ eré rẹ̀ tó bá tẹ̀wọ̀n juṣẹ́ ẹbú rẹ̀ lọ irú ẹni bẹ́ẹ̀ kú oríire fa huwa fi 'ishati radiyah ṣùgbọ́n tó bá jẹ́ pé iṣẹ́ ẹbú rẹ̀ lọ́lọ́ wé ju iṣẹ́ dáadáa rẹ̀ lọ gbogbo ẹnikẹ́ni ni wọ́n mọ̀ sọ pé dìsáàfù kó jìyà ẹja wà pẹ́rẹ́ ó túmọ̀ pé tá a bá ní ládá mẹ́wàá a ṣe iṣẹ́ tá a fi rí e, oríire ọgọ́rùn kan a jẹ́ pé ká tó lè lè bá ìtumọ̀ pé iṣẹ́ rí mẹ́wàá láti tá a fi ní ẹ̀sìn ọgọ́rùn kan dáadáa wallahu yudaifu liman yasha aburú tí ó wà á lé dáadáa yẹn bá tí ó fi jẹ́ pé dáadáa yẹn ò fi ní wúlò fún yẹn àfi ìtumọ̀ pé aburú yẹn lọ pọ̀ ju dáadáa yẹn lọ wọ́n fi ní fa'amma man zaqulat tí aburú rẹ̀ ju àìdá rẹ̀ lọ ẹni yẹn sàgbákò wájú ọlọ́run ọba ọlọ́run mẹ́sì wá sínú àgbákò ànábì tí wàá kọ́ alọ́nà tá a gbégbà kalẹ̀ ànábì ń sọ fún àbízárì níjọ́ yẹn pé wà tẹ́bi sẹ́yì àtàlẹ́ àsànà tí àìdá bá di tọwọ́ sele ṣẹlẹ̀ tètè yára ní kia mọ́ fi dáadáa mọ́ fi tẹ̀lé àìdá yẹn tọ́wọ́jẹ́ kọ̀rọ̀kọ̀rọ̀ lọ́sọ sọ̀rọ̀ dáadáa tẹ̀lé lọ́fọ̀ àtọ́ fi jẹ́ pé nu kàfàrà kéyìn ó búra pẹ̀lú nǹkan mi lẹ́yìn ọlọ́run ọba òun náà ni kò tètè mú kẹ́lí máa ṣàárẹ̀ wa torí pé kúfúrù dúnà kúfùrì ni kẹfìrí kékeré ni ṣùgbọ́n wa tètè mú kálímà ṣáádà wa láti fi tẹ̀jìdìdù ìmánì rẹ̀ bẹ́ẹ̀ náà làwọn ọ̀rọ̀ táwọn sọ síra lọ́rọ̀ burúkú tá a sọ sọ́mọ làkejì wa gbogbo tí bá jẹ́ wà dáadáa láàmú fi tẹ̀lá ìdá wa láti lè pé kó lè ṣe kíni kó lè ṣàdánù rẹ̀ ànábì ni kò sí ohun tá a fi sọ bẹ́ẹ̀ ju pé kíni tẹ́mu òhà yọ́ mọ̀ ṣe kíni yọ́ mọ̀ pa aburú yẹn yọ́ mọ̀ pa rẹ̀ bákan náà wàhálì kìnnẹ́sà bìkúlì kì pẹ̀lú wà tó dáa àdìsí ilé alimami tirimizi wọn gbé jáde imamu ahmed àwọn náà gbé jáde àdìsí yìí sì jáde tó dáa tabawo yìí sádìsí yìí ọjọ́ àdìsí kan tó tóbi ànábì fi ń bá sọ̀hábà ẹni ńlá là nẹ́bì inú àwọn tó jẹ́ ní ńlá nínú rìn yẹn làwọn tó lọ́hún sàlẹ̀ sàfà nẹ́bì gbogbo wa pátá ti sọ fún wa pé òun yóò tá a lè wò ká sí ànábì ni kódà ká ná gbogbo ohun tá a ní kọgà bí òkè hood àbí níṣẹ́ eré alógbò àkókò wa ànábì ní àlè báwọn sọ̀hábà ní ọlá tọ́lọ̀ ń fún wọn kódà wà láàánà sí ìfà kódà ìlàjì wọn àlè gba fifty percent nínú ọlá wọn àlè débẹ̀ àmọ̀ tọ̀ wọn lẹ́yìn náà ni. ànábì ẹni ńlá ìwà ń ba ẹni ńlá nínú àwọn èèyàn nínú àwọn tó gbà fún náà àbí Dhar al-Ghifari ànábì ń bá sọ̀rọ̀ ẹ̀tọ́ jẹ́ ọ̀kẹ́ kíni nínú àwọn asábìkínà fil islam ọ̀kan nínú àwọn tó gbáwájú nínú àwọn ẹni àkọ́kọ́ nígbà tó dá ànábì lóhùn tó gba islam ó wá fẹ́ dúró sí maka ànábì wa rójú kòkòrò rẹ̀ àwọn àfáà ní ànábì ti rí pé ṣé yóò sì rọrùn fún tẹ̀kẹ́ bí ẹni tó wá bá ànábì pé mo fẹ́ mọ kí ó lọ́dọ̀ yín kódà mo kó wá ni láti wọ́n pé oníyàwó ńlé ọlọ́mọ ńlé wọ́n náà lọ ń gbá àtijọ́ àti mú fún wọn kéèyàn ti wá wo kọ̀ǹdíṣàn rẹ̀ wọ́n lè ló bírù wá sí yàtà nẹ́bì fún yìí pé ó ṣeé ṣe bó ṣe lọ fẹ́ takú sí mọ́kà yìí o lè mọ́ lè dúró síbẹ̀ àbí ìlú mẹ́dínà yìí o lè mọ́ lè dúró síbẹ̀ ṣùgbọ́n bí yóò tọ́ bá padà lọ tí ìrìnàjò bá padà gbé ọ lọ mọ́jọ́ jẹ́ pé ọmọ jẹ́ ni ire nígbà tó ń bẹ́ ń bí tọ́ bá débò mí ọmọ hùwà mí wọ́n ní tó bí ohun tánibí sọ fún nìyẹn pé àníbi rojú kòkòrò láti dúró tì wa alima la yaqdiru ala dhalika faqala lahu hadhihi al-maqala àníbi tó wáyé pé ipá ò ní fẹ́ ka ìkìlọ̀ tá nẹ́bí wá fún yìí ìkìlọ̀ mẹ́ta ìpáyọ̀ ọlọ́run ọba ìfi dáadáa tẹ̀láìdá ìhùwà dáadáa sáwọn èèyàn mẹ́tẹ̀ẹ̀ta yìí wọ́n ní ó kó sínú istamalet ala umuri thalath ó kó àwọn àlámọ̀rí mẹ́ta sínú àwọn àlámọ̀rí mẹ́tẹ̀ẹ̀ta alákọ̀ọ́kọ́ ń bẹ̀ ní akullahi ìwọ ọlọ́run ọba allah subhanahu wa ta'ala àti wa hukukul ibad àti ìwọ̀ tá a jẹ àwọn èèyàn sọ pé àárín wa àtọ́lọ́hún ọlọ́mọdé ó dàrú àárín wa sáwọn èèyàn ọlọ́mọdé ó dàrú àárín ara wa náà síra wa síra wa níwọ̀ tá a jẹra wa náà gbogbo kẹ́yì ti kó sínú mẹ́tẹ̀ẹ̀ta ní bẹ nínú rẹ̀ ìwọ̀ tí ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala òun náà ni ayyattaquhu haqqa tuqatihi kama jaa fil Qur'an taqullaha haqqa tuqatihi wa la tamutunna illa wa antum muslimun ìwọ ọtọlọwọn ọba nìyẹn òun là nẹbi tìṣíwájú wọtẹkùọlá ìpayọ ọlọ́run ọba tá a sọ yìí àtẹkùwá ọjẹ kẹlímẹtùn jàmí àtùn lil fadọ́ìl gbogbo ohun tí jẹ ọlá iná ẹni gbólóhùn yìí kó sínú wal kamalat gbogbo ohun tí jẹ kẹyìn ó pé lẹdà iná ẹ ló kó sínú ìwà kó sínú rẹ̀ pẹ̀lú ọjẹ máa ní àtùn minan naqais tẹ ẹ máa ń payọ ọlọ́run yẹn ó ti jẹ àmùrè tó ti jẹ́ awà tó ti dáàbò gbogbo ohun tí jẹ́ ìdínkù téèyàn fi wá dínkù téèyàn níjẹ́rú tó pé lọ́dọ̀ ọlọ́run ìpayọ̀ ọlọ́run ọba ó ti hẹ́nà rẹ̀ bákan náà wọ́rọ̀ zalat gbogbo ohun tí jẹ́ yẹpẹrẹ téèyàn bá ti jẹ́ ni tí ń payọ̀ ọlọ́run ọba òun lẹ́ni walillahi al-izzatu walirasulihi walilmu'minin bákan náà ìpayọ̀ ọlọ́run ọba yìí nínú ìtumọ̀ rẹ̀ ní kíni ìṣtìnàbù náhàí wàlúwùkúf òun náà ni ìjìnà òun náà ni ìjìnà sí gbogbo tọ́lọ̀ sí wa lọ́wọ́ kò mbẹ̀ tọ́wọ́n pé ẹni tí páyọ̀ lọ́wọ́ bàdà kẹ́mi ó bira mi kí wọn náà ó bira rẹ ṣé bá a ṣe rí bá a ṣe wà yìí ṣé bẹ́ẹ̀ náà lárí tàbá sí mọ́sálásí sáà ní kọ̀rọ̀ tí ò ṣe é rí jẹ́ kẹ́ bẹ́ẹ̀ dá ọ̀bá rí ọlọ́wọ́n bá wá rí wọ́n ní ohun tí jẹ́ ìpáyọ̀ ọlọ́run ní ìkóra dúró ká mọ̀ ṣe ohun tọ́lọ̀ ní àmọ̀ ṣe àti ìkóra dúró níbi tọ́lọ̀ ní àṣẹ kámọ́ta yẹnu àlámbẹ̀ àlátọ́lọ́n àti tòjíṣẹ́ rẹ̀ àti mọ̀tọ́lọ̀ ní ọgbẹ̀yẹn tí bá ń ta yẹnu àlá rẹ̀ wa man yata'adda hududallah suratul eh, mu'minun ọlọ́run bá sọ tí ó gbẹ̀yìn wọn suratul nisa nípa ọ̀rọ̀ ogun ọlọ́run sọ tí ó gbẹ̀yìn wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nú àwọn àyà lọ́lọ́kin ọjọ́ kan pé ẹni tí ẹnu àlà òfin ọlọ́run ọba ẹ̀wá rí kìlọ̀ anábì sallallahu alaihi wasallam yìí òun ni ìpìlẹ̀ àwọn ẹni àkọ́kọ́ náà tó ṣáájú wa òun náà ti gbogbo àwọn òjíṣẹ́ ọlọ́wọ́n ọba kápáyà ọlọ́wọ́n ọba tẹ́pẹ́ ní tó bá sì dún ní mọ́ òun ní ọgbàdún ayé ní ọgbàdún àlìkìyàmà òun ní sọnù láwùjọ wa tí gbogbo ẹ fi ń dàrú gẹ́gẹ́ bí àyàtà ti kà fún wa lẹ́ẹ̀kan pé ẹni tí wọ́n fẹ́ gbẹdẹmú kẹ́nu ayé ọ̀nà àbáyọ sàdánwò kọ́sà páyọ ọlọ́run ọba torí pé kí ni inna rabbana alladhi biyadihi asmatul umur ọlọ́run ọba wa tó jẹ́ pé gbogbo ìjánu ọ̀rẹ́ ń bẹ lọ́wọ́ rẹ̀ bẹ́ẹ̀ ni alámọ̀rí tiwa náà ọlọ́run ọba sọ fún wa pé lọ́wọ́ lágbájá àbí ni ọ̀nà àbáyọ wà ṣùgbọ́n tọ́lọ́run bá sọ fún wa ni pé ibi tá a ti rí ìgbádùn ayé àtàlìkìyàmà níbi ìpáyọ̀ ọlọ́run kọ́lá tẹ́yìn bá ń wá wa ibi ìpáyọ̀ ọlọ́run ọba ni kéèyàn wá sí tọ́ bá ń pé lágbájá ibi ìpáyọ̀ ọlọ́run ọba ni torí kí wọ́n la yumathiluhu jamalun kò sí ẹwà kan tá a lè fi wí ẹwà payọ̀ ọlọ́run ọba lọ́kàn náà wọ́n fà fi ní fa alayka taqwallahi valzimu atavus ó ní ọdọwọ́ rẹ pẹ̀lú payọ̀ ọlọ́run ọba o dìmọ́ ọkọ̀ gbámú kọ́ bá jèrè inna tẹ̀kíyà huwa albahiyu al-a'yabu tọ́ba ń pé ẹni tó rẹwà jù dà ẹni tí payọ̀ ọlọ́run ọba òun lẹni tí ó rẹwà jù kò wá sí ohun tábìtọ̀ pé yẹn payọ̀ ọlọ́run ju pé kíni wa'mal bi ta'atihi tanal min urido tẹ́ máa ń wáyọ̀nù ọlọ́wọ́n ọba ìyọ́nù rẹ̀ wọ́tọ̀ ọlọ́wọ́n wáyọ̀nù ayé sáwáyọ̀nù ọlọ́wọ́n ọba tó ní kíni tó ní ayé ọlọ́wọ́n ọba tẹ gbogbo ayé yọ tẹ wọn bá fún ọ ẹni tó bá lóun ọgbà pẹ̀lú yọ yà jẹnisẹ́ tó fi dókè ni. torí pé kíni innal muti alahu ladayhi muqarrabun ẹni tó bá jẹ́ ní páyọ̀ ọlọ́wọ́n ọba tí ń tẹ̀ lásẹ̀ rẹ̀ òun lẹni tó jẹ́ ní tó súnmọ́ ọlọ́wọ́n ọba. ládàá nítorí báyìí ẹnì àwárí ìkìlọ̀ ànẹ́bì awẹ́ alákọ̀ọ́kọ́ nípa ayọ̀ ọlọ́run tá a ti júwe díẹ̀ fún wa yìí bẹ́ẹ̀ sì ni èèyàn lè ráyé lò láì jẹ́ pípa ayọ̀ ọlọ́run yìí bá ń bẹ́ mbẹ́ ẹ̀ wá rí ọ̀rọ̀ ànẹ́bì sallallahu alaihi wasallam tọ́tọ̀ fún àbízárì pé kọ́páyọ̀ ọlọ́run ọba láyé yóò tó bá bá ara rẹ̀ bí ayi zamanin aw ayi makanin wajadta nafsak aw aqamta ayé yóò tó lè bára rẹ̀ ipò yóò tó lè bára rẹ sápayọ̀ ọlọ́run ṣe ẹ̀kọ́ wa lẹ́nì a ti wo àwọn kò kánú pa ẹgbẹ́ tí wọ́n bá wà ń bẹ́lẹ̀ yìí èèyàn ò lè mọ̀ọ́sẹ̀ lọ bẹ́ẹ̀ ń tọ́jọba nísìn wọn ó pe àwọn ọlọ́ba àwọn ọmọdílé olóyè wọn lè pẹ́sìn tàwọn èèpè torí pé àwọn ò lè mọ̀ọ́sẹ̀ bọ ẹ jẹ́ wò ọlọ́run ọba a mọ̀ fi àwọn ọ̀dájọ́ rẹ̀ rinlẹ̀ àwọn nǹkan tó jẹ́ pé wà sílẹ̀ mọ́ràn ọlọ́run bá sì mọ́ fi rinlẹ̀ ẹ jẹ́ wo orun tó ṣẹlẹ̀ ní Ogun State ìjọba wọn táwọn pé ṣe mùsùlùmí a ó sì pàṣẹ bíìlì débi pé gbogbo ẹni tó bá fẹ́ jọba ẹ̀sìn tí bá ń ṣe náà ni ọmọ ṣe ọba kí òní wọ ìlédì fún ọjọ́ méje kan wọn ò ní ṣe àwọn ẹbọ gbogbo àwọn kí tó bá jẹ́ pé mùsùlùmí bá ní ọ́ tí gọ́ọ̀mẹ́ntì bá ti tó bá ti àpọ́ǹtì rẹ báyìí tó gba pa ọdọba náà ni wọn ò ní ṣe tì ọmọlé ògbó nìkan tó bá jẹ́ kìrìsìtẹ́nì tó bá sì kú náà wọn ò ní àwọn ẹ̀tọ́ ẹbọ kẹ́tọ́ pa àwọn òṣèlórí rẹ gọ́ọ̀mẹ́ntì ti sáyìn rẹ̀ ìbáwọn tó jáwọn ẹlẹ́bọ wọ́n sáni rọ́ o wọ́n ni wọ́n ń pariwo gbọ́wà ti mọ̀ pé àlùkáwà ní ọlọ́run ọba ní ọ̀sẹ̀ bẹ́ẹ̀ abẹ́ ọlọ́run ni pé ẹlòmíì ò pé àwọn ọlọ́ba àwọn olè mọ́ sèṣì náà àwọn olè mọ́ mutí àwọn olè mọ́ jalè wọ́n náà tí wọ́n ìdílé ni ó túmọ̀ pé ìdílé tí ìsìláàmù ti yàtọ̀ pé ìdílé tí yóò ìpayọ̀ ọlọ́run ọba ti kéèṣe góńgó ẹ̀yin ọ̀gbọ́dọ̀ mọ́ kú ní mùsùlùmí ó tàn fún kakọ́ padà sínú ilé láti lọ fi payọ̀ ọlọ́run ọba lọ́lẹ̀ àbáwọn tí ń jẹpọ̀ òṣèlú náà pé à bẹ́ẹ̀ bá ti jẹpọ̀ òṣèlú kèé lẹ́sìn ohun tó ń sọ ni pé èyàn lọ́run èyàn lálkìyàmà bẹ́ẹ̀ bá ti jẹpọ̀ òṣèlú ṣé bẹ́ẹ̀ náà lórí ìtumọ̀ rẹ̀ ni wọ́n sọ fún ọ ní nípa ayọ̀ ọlọ́run ó tún wà pé ọ̀sẹ̀ bọ gbogbo tó ta kò fi ọlọ́run ó ṣe òní lẹ́sìn mọ́ ẹ̀sìn rẹ ti parí ṣé gege ti gbẹnu sókè fún òsínú wa kóńkàlùkù òwòye síra rẹ̀ abẹ́lómi náà pa ti kéwú débì kan àbá bẹ́lọ́n débì kan á pe àáfàá làwà kò sí ohun a lè ṣe ti kàyà bẹ́ẹ̀ pé ọlọ́run ò ní bí irú àwọn yìí tẹ́ra rẹ ni o àníbì ní sọ fún àbídárì yìí nínú àwọn àáfàá wa àkọ́kọ́ náà ni wa wa ń sọ fún wọn ní fa la tataqayyad bi zamani wala makani mọ́ wo kí pàtàkì bẹ níjọba lọ́dún mẹ́rin ní là ń ṣe régbé ni báwọn náà ṣe kéré tó yìí láàfin mọ̀ pé tọ́lọ́wọ̀n bá kẹ́yìn oní ìsìláàmù rẹ̀ kódà ọbẹ̀ látòrí oyè èyí tẹ́ ń jẹ student union lérí àwọn àǹjọyè àbáǹjẹ alága oṣù ọwọ́ àbálága àdúgbò àbáwọn kan tó ń fi wá jẹ ọ̀pọ̀lọpọ̀ ọmọ lùsì ìsìláàmù rẹ̀ ń bẹ̀ ṣé ààyè tó wà yẹn ìpayọ̀ ọlọ́wọ̀ òfin ti ń bẹ̀ àbí àkókò tó ń lò yẹn bọ́dún mẹ́rin bọ́dún méjì bó sùn ni abáwa náà tá a wà láwọn àyè kan báyá nú ọjà lábára wa ìpayà ọlọ́run gbọ́dọ̀ bẹ nínú ọjà báyá lórí ìrìn àjò láwà ìpayà ọlọ́run gbọ́dọ̀ bẹ ńbẹ̀ ẹni tó jẹ́ dírẹ́fà ìpayà ọlọ́run gbọ́dọ̀ bẹ àwa tá a wọkọ̀ ìpayà ọlọ́run gbọ́dọ̀ bẹ ńbẹ̀ àyè yóò tá lè bára wa bá níbi sọ fún àbísàrì pé haifu máa kúńtà ìpè fi ayi sàmánì wà màkánì àyè yóò wà bákòókò yóò tọ̀ bá mẹ́ ó túmọ̀ fi manzatic ìgbà tó gbádùn tó lálàáfíà wọ́n fi makaraik àtìgbà tára rẹ̀ ó tún pé ìgbà tá a síkì ìpayọ̀ ọlọ́run wa báwọn la ṣe ní ṣẹbọ gbata tá a lówó lọ́wọ́ ìgbà tá a rí jẹ nígbà tá a rí jẹ gbogbo àwọn àkókò yìí kò sákòókò kan tó jẹ́ pé wọ́n á wò pé àkókò yìí nìkan làá mọ́ páyọ̀ ọlọ́run pé ìláyà gbé àwọn èèyàn débi pé sọ gan pé pé pé Nàìjíríà pé yẹn ò eléyìí ni mo bí pẹ́lú wá ní kí ní sọ pé ẹ mọ́kàlẹ́ ti lè ṣeré lé nípa náà ti lọ ṣeré lé yàn ara pọ̀ gbádùn náà nìyẹn. bákan náà torí pé ìpayọ̀ ọlọ́run yìí wa innama hiya ibadatun wa ikhlasun lirahman torí pé ìpayọ̀ ọlọ́run ọba tá à ń sọ yìí ìjọsìn ni o inú àwọn a'malul qulub àwọn sẹ́tà àmọ́ lóbi jẹ́ kódà àwọn tó kan tó mọ́ wala bi hulqi aw bi dihasin wàlá bi tabayyud al-aswab lakin wọ́n gbé lọ bẹ́ẹ̀ kódà nínú tíra àti Ibrahim náà gan níyàsí wọn ó ní laysa tasawuf ó ní kèéṣe tí ń jẹ́ súfí òun ní kọkẹ̀ mọ́ sukú wàlá baqauka in gana al-mughaniyun wàlá siya'in wàlá raqsin wàlá tara'in ka an sirta majnuna bó ti ẹ̀jẹ̀ pàwọn ọ̀rọ̀ yìí ọwọ́ alákọ̀ọ́lẹ̀ lásán ni ìṣèyí náà bámúbámú ní ń bẹ lára wọn látàrí báyìí ìpayọ̀ ọlọ́run iṣẹ́ ọkàn ni tí ó sì mọ́ hàn nínú ọ̀rọ̀ tó ń sọ àtẹni tó ń rìn bákan náà ìpayọ ọlọ́run ọba yìí òun ikhlas ìṣiṣẹ́ nítorí ọlọ́run ọba nìkan ká kóra dúró níbi àwọn ìwọ rẹ̀ kámọ́ débẹ̀ ká sì sí gbóhun tó ní a ṣe àyè ibi tí sì mọ́ gbé torí pọ́lẹ̀ yìí ní tán pọ̀lọpọ̀ jẹ́ tó bá ní páyọ̀ ọlọ́run ẹ̀ẹ́n páyọ̀ ọlọ́run kìí ṣe bí ojú kìí ṣe bí irùngbọ̀n á ah, ọ̀tẹ̀ láti ọlọ́run ní kìí ṣe bẹ̀ kìí ṣe bí aṣọ kìí ṣe kíníkan bí ṣe rìn tí ń rìn àwọn ni ẹ̀kẹ́ sasọ láàfimọ̀ àìbẹ́nu táàfimọ̀ o torí pé àìgbádùn inú ọkàn òun náà ló tì ọ́ débi tara kódà fáwọn alukurtubi nígbà wọn ń sàlàyé kó wọlé bá sùn tẹ́kọ́wá wọn mẹ́rin máa fẹ́ mọ bóun ṣe jìnnà bóun ṣe jọ́tọ̀ ọlọ́run sí tọ́ba jóbìnrin wọn táwọn fi mẹ́yọ̀ rẹ̀ ni pé ibi tí máa ń hàn lára rẹ̀ ní áwòrán rẹ̀ òun ní ọmọ ojú rẹ̀ pé ajẹ́ pé bó ṣe jìnnà sọ́lọ́run sí bó ṣe jọ́tọ̀ ọlọ́run sí ló fi fàá tó fi jẹ́ pé èèbo rí ló fi fàá tó fi jẹ́ pé skẹ́ẹ̀tì skimi ló ń wọ̀ ló fi jẹ́ pé igbáyà rẹ̀ hàn ló fi jẹ́ pé ìkébè rẹ̀ hàn gbogbo tí bí ara rẹ̀ bá ṣe expose sí yẹn ń júwe bó ṣe jọ́tọ̀ ọlọ́run sí ni wọ́n ní kí làwọn gbára lé òun náà ní pé ànábì wa Adam àti yàwó àwa nígbà àwọn bẹ́ẹ̀ náà àlìjẹ́nà tí wọ́n kàn ń fi ewé tó ń gbára tọ́lọ́ ń dáàbòbò wọn wọn ò rí nàrí òhò ara wọn ṣùgbọ́n níjọ́ tí wọ́n ti dèso tán ìṣẹ́ lọ́run báyìí fábàdátìlá òmá sàwọ́ hátú òmá ọlọ́run ìhòòhò ọwọ́ àṣekínni wọ́n á bẹ̀rẹ̀ sí róhò ara wọ́n ní túmọ̀ pé bí ara obìnrin bá ṣe expose sí ìjúwe bó ṣe ń jọta ọlọ́run sí rẹ̀ tó ti ń pọ̀ yẹn lọ́gbà lórí rẹ̀ lọ́gbà kóró sọkó balẹ̀ lára rẹ̀ lọ́gbà kọ́rin sọkó gbogbo àyà rẹ̀ lọ́wọ́ rẹ̀ pé bí ni òwò ara ló sì mọ ìpayọ̀ ọlọ́run lóòótọ́ náà èmi lójókòó sí ayé rẹ̀ náà èmi ni torí pa níbi kan sọ pé àtẹ́kùwa àhúnà wọ̀yẹ̀sírù ilà sọ́dẹ̀rì yìí sẹ́bí wọn ní ẹ̀mọ̀ pé tí òkúta bá kúnnú bátìrì níbi táàbì mọ̀ ní pé kò ní sọ̀rọ̀ dáadáa mọ́ iná rẹ̀ ọmọ wò fitifiti tó bá kú bóyá tọ́sílẹ̀tì ni àbí rédíò tókùta bá kú mbẹ̀ ibi táàbì mọ̀ ní pé iná rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ ò ní bẹ́ẹ̀ náà ni àìmúra tiẹ̀ náà kọ́ báláǹsì mọ́ yẹn nítorí wọn kò ìsàfẹ́kù payọ̀ lọ ọ̀rọ̀ ọbú ti ń jáde lẹ́nu rẹ̀ ìyẹn ń túmọ̀ kó o ti sàgbákò ìpayọ̀ ọlọ́run ti ṣòfò lára oníkọ́ni ti ń jáde lẹ́nu rẹ ìtí ń júwe ìpayọ̀ ọlọ́run ti kó lára rẹ àìláàánú rẹ mọ́ bọ́yọ̀ jẹ́ dírẹ́fà ni dẹ́gbẹ́ àbí ayé ìyá ẹni àbí kò fẹ́ dáa fún ọ ní èpè gbogbo àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ ń júwe pé ìpayọ̀ ọlọ́run ara rẹ ti ṣe kíni ó ti kú ìyọ́ta níbi sọ níbi nìka sí gbáyà wọ́n ni wọ́tẹ́dì aru àdharu alil jawari ibi amali tọ́át wal inkifafi anil muharramat ṣùgbọ́n àmì táwọn rí ni pé tí ìpayọ̀ ọlọ́run bá ń bẹ nínú ẹ̀mí á kó gbogbo ògiri ara wọ́n mọ̀ ṣiṣẹ́ ọlọ́run yóò mọ̀ sọ́tọ́ lọ́ni àṣẹ yóò sì mọ̀ káfàrú ara rẹ̀ kó níbi haram òótọ́ là nẹ́bi sọ́nú ọ̀rọ̀ mi tanibi ni inna Allaha la yanzuru ila ajzadikum aw ila suwarikum àníbi ọlọ́run ọba ò wo ògiri ara yín tàbá wá fẹ́ tu ní tútù tẹ̀kọ́ ni pé ọlọ́run ò fi ògiri ara yín nìkan fi da yín lẹ́jọ́ nìtumọ̀ rẹ̀ o kì í pọ́lọ́run ọba ò torí pé tọ́lọ̀wọ̀n bá ní wò ni níjọ́ tí sọ̀hábà ti ń kírun tó sì kí tí ànábì sọ fún pé o kírun lẹ́ẹ̀mẹ́ta sẹ́wọ̀n pé àwòrán ni ọkàn rẹ̀ sáfẹ́ kírun fọ́lọ̀ ìtumọ̀ pé combination ọkàn àti iṣẹ́ ògìrà wò wa qulubikum àwòrán yín àtọkàn yín lọ́lọ́run owó ló fi jẹ́pọ̀ òtúlẹ̀ sọ́nà pé kí ni wọ́n sáda bá kírun gan ilẹ̀ rẹ̀ tí ò kírun ọjọ́ wà lè jẹ́nà tí ò sóyún rọ́ọ̀ combination méjèèjì ni inú rẹ̀ lásán kò sọ yẹn dèèyàn rẹ̀ ọ̀dà kí n gbẹ́nu mi da nísì kí wá fọ létí láò inú mi sì dá o sọ pé iṣẹ́ mi lẹ́ẹ̀fi jọ́ọ̀jì mi pé ìkà ni mi. wọ́n kọ́ inú mi sì dá o mo fẹ́ràn rẹ o ṣùgbọ́n sọ fún fi kẹ́yẹ sáàmì kí mo fẹ́ràn rẹ ni ó tọ́ iṣẹ́ mi àti ọkàn mi ọgbọ̀dọ̀ jọra wọn ọlọ́run ní wò gírí ara yín ṣùgbọ́n walakin yansuru ila qulubikum fa'ala al-insan an yabdhula jiddahu واجتهاده في تعزين موضع النظر الله منه ليكون نقيا طائرا خاليا من الغش والعسد والحقد والظنون السيئه بالمسلمين خاليا من جميع الامراض النفسيه والخلقيه àbọ̀dọ̀ gbìyànjú mìtọ́lọ̀ wọn bó wò jù ní nínú anú ara wa ọkàn wa tí sì payọ̀ ọlọ́run yẹn ká tọ́jú ẹ̀ kọ́mọ̀ sí kẹ́nimọ́ níbẹ̀ kéèta ìdábàbú sí mùsùlùmí kọ́mọ̀ sínú ẹ̀mí wa gbogbo tíjà burú yẹn káàdì pé ò sí mbẹ̀ bọ́yá tá a bá ṣe bẹ́ẹ̀ ọlọ́ọ̀ba yóò gbà wá lẹ́rú rẹ̀ yóò sì ṣìkẹ́ wa yóò sì ṣàánú wa eléyìí ní kìlọ̀ ànábì sallallahu alaihi wasallam fún Abidhar ittaqillaha haythuma kunt a rí pé àwọn méjì yòókù ó ní í ṣe pẹ̀lú ẹ̀dá ọlọ́run ọba so abi Allah subhanahu wa ta'ala orígun alákọ̀ọ́kọ́ yìí àtẹ̀mí àtẹ̀yìn ọlọ́run jẹ́ káwẹ̀ káyánkankan mbẹ̀ kápẹ́gẹ́dẹ́ mbẹ̀ kọ́lọ́run jẹ́ kágbé ìpayà rẹ̀ lódìdí fi jẹ́ mùsùlùmí nítorí pé ni wá òun náà nípa ọlọ́run ọba wa ọlọ́run ọba kó rọ̀ wá lọ́rọ̀ ìpayà rẹ̀ ní kọ̀rọ̀ àti gbangba kó sì jẹ́ ká lè pa gbogbo òfin rẹ̀ kọ́lọ́run ọba kó jẹ́ ká lè pa á mọ́ orí tí mẹ́mbẹ̀ ọlọ́run kó má fi du ẹnì kọ̀ọ̀kan wa. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن تبعه إلى يوم الدين lẹ́yìn tí a ti dúpẹ́ fọ́lọ́wọ́n bá ta tọrọ kí a ti gẹ̀fà nẹ́bí sallallahu alaihi wasallam àti gbogbo àwọn alátẹ̀lẹ̀ ọlọ́wọ́n bá wọlé tí ń bẹ níbi ìtẹ̀láṣẹ rẹ̀ àti tọrọ kí a ti gẹ̀fà nẹ́bí ọlọ́wọ́n bá kó ṣe fún ẹnì kọ̀ọ̀kan wa náà ní tẹ̀síwájú lórí ìpayọ̀ ọlọ́wọ́n ọba tó jẹ́ àkọ́kọ́ nínú àsọ́lẹ̀ ànẹ́bí fún Abidhar al àti àwọn ìtẹ̀lé yòókù náà lórí alákọ̀ọ́kọ́ yìí àpẹẹrẹ wà fún wa ẹlòmíín jagun ẹlẹ́mìí lè pé ogun tí ń bẹ́nu lé òun kódà ààrẹ ní tó ní ogun lé òun ju ogun tí wọ́n jà lógun Bádìrì lọ ó lógun family house àwọn pé ó ju ogun Bádìrì lọ àpọ́ndùn lélẹ̀ yẹn sọ àpọ́ndùn ni òótọ́ lè mọ̀ wọ́n pé ogun tó rí ni ogun kíní kan sọ sẹ́hẹ̀rù ń bẹ lóòótọ́ ṣùgbọ́n ẹ pàpọ́ndùn lọ́dọ̀ nítorí báyìí àmọ̀ kojú dogun ó lè jẹ́ ogun ajé àmú ó lè jẹ́ àwọn ogun míì náà kí ni irinṣẹ́ tá a fi jagun yẹn òun náà nípa yọ ọlọ́run ọba ni àríkọ́ lọ́n sọ fún wa náà ni pé ọ̀nà àbájá ọ̀nà àbújá òun ọ̀là fún wa tábà ti ń payọ̀ ọlọ́run ọba káwáwò nínú ìṣe àwọn sọ̀hábà afáwà umar radiyallahu anhu umar bin atob radiyallahu anhu nígbà tí wọ́n rìn àwọn ọmọ ogun lọ sógun kan nígbà khilafa wọn ká lè mọ̀ pé tàbá páyọ̀ ọlọ́run gbogbo ohun tá à ń ṣe àwọn aláborí kódà èyí ní kọ́bọ̀kọ̀lọpọ̀ mùsùlùmí tá a kàn pọ̀ ló tẹ́pẹ́ gbogbo ọ̀pọ̀lọpọ̀ ogun láàrísẹ́ torí pé payọ̀ ọlọ́wọ́n bò sí ẹlòmíì bára ẹ̀ lọ́fíìsì tó bára rẹ̀ kò sí payọ̀ ọlọ́wọ́n bá ń bẹ̀ èèyàn máa ké sí wọn lágbáyà sí ń bẹ lọ́fíìsì ń bẹ kò yẹ kí ìyá ọjọ́ ìsìlámù bí báyìí kò àwọn tí ọ̀pá ni àwọn tó ń bẹ lọ́jà yẹ ká lè rí báyìí sí àwọn gbogbo nǹkan tá à ń àárí ni ọlọ́run ọba ni pé kataballahu al-aghlibanna ana wa rusuli ọlọ́run a ti ṣe é ní dandan a ti kọ́ kalẹ̀ àkọọ́lẹ̀ ni pé èmi ọlọ́run ọba àtàwọn jíṣẹ́ mi láàmọ̀ borí sójíṣẹ́ ọlọ́run ọba làwa àpá nẹ́bí ọlọ́run ọba ṣùgbọ́n sẹ́rú ọlọ́run tọ́rẹ́ láti ṣe ọlọ́run ni wa tí ọba ṣe payọ ọlọ́run ọba èyí sẹ́rú ọlọ́run afọwà Umar wọn wá kọ lẹ́tà fún ẹni tó jẹ́ olórí àwọn tó ń rẹ́ lọ sójú ogun tá ń pè ní Saad bin Abi Waqqas kí ni afọwà umaru sọ fún ẹ̀wọ̀n sọ fún pé ẹ̀pọ́n dà yín o ẹ̀ṣẹ̀ kìnnìkan o ọkẹ́ ni

ala kulli alin situation yòówù tẹ́lẹ̀ ṣé kíni tẹ́lẹ̀ bára yín ni pé àtẹ̀mí àtàwa ṣé àdánwò ta bára wa nù rẹ̀ ṣé à ń fìpayọ̀ ọlọ́run bá àdánwò yẹn lò àbádánwò yẹn ní change wa torí pàwọn ọlọ́run ní ká change gbogbo situation sí bóun ṣe fẹ́ ọlọ́run ò gbé situation kalẹ̀ kó change àwa sí ò ṣe fẹ́ kárí ọwọ́ ní wọ àtàwọn ọmọ ogun ẹ páyọ̀ ọlọ́run ọba ó ń torí pé kíni fàáyínà tẹ́kùwà lọ́ọ̀yì afudọ́lulẹ̀ ọ̀dà ó ní èsè ń patọ́ lọ́lá jù ju idà lọ ju asọ́rin lọ ju ọmọ ogun lọ òun nípayọ̀ ọlọ́run ọba o kódà alẹ́lẹ́ àdùwì ẹ̀fẹ́ dojúkọ̀tá pé ẹ̀fẹ́ fèsì ọ̀tá rẹ̀ sábẹ̀rù ọlọ́run tọ́ba ti nípayọ̀ ọlọ́run òní nìkan ọmọ jẹkújẹ gbèjẹ kẹ́kẹ́ dín kẹ́kẹ́ mọ́ra ẹ̀yìn sápayọ̀ ọlọ́run ọba tọ́lẹ̀ tí bá ti ń payọ̀ ọlọ́run ọba nọ̀rọ̀ kẹ́nu àwọn àfáà ni pé ó lẹ́ ti bá ń payọ̀ ọlọ́run ọba ọlọ́wọ́ pé kí gbogbo nǹkan ọmọ páyà rẹ̀ tí gbogbo tó bá ti jẹ́ ẹlẹ́bọ ní kí tó bá ti rí ọ̀rọ̀ ọmọ bá wọn ni ó ní wa aqwal maqidati fil ardi bákan náà tó máa ń pé àwọn tactics lè yẹ lò tá a fi ṣẹ́gun ó ní òun ní fi ń lágbára jù lọ́nà ní àwọn tactics tẹ́yẹ fi jagun tẹ́ fi ṣẹ́gun ìpayọ̀ ọlọ́run yìí ni o ó ní wa amuruka wa man ma'aka an takunu ashaddu ikhtirazan min yìí sì tún pa ọ́ láṣẹ àtiwọ́ àtàwọn tó tẹ̀lé o ẹ sọ́ra o ẹ wà very very careful níbi ẹ̀ṣẹ̀ ǹjẹ́ wà náà láwọn iléeṣẹ́ wa saa ń páyà níbi ẹ̀ṣẹ̀ àpapọ̀ àwọn àtàjọ ń ṣe ọwọ́ sáà mọ̀ pé kí wọ́n wá tún ọ̀kadà sí lọ́dọ̀ wa fi bẹmọ wa ló ń jẹ sáà mọ̀ pé ni pé gba kí rẹ̀ kọlọ̀ wa haram ni tá a fi bá ń school tá fi gbájí haramu ni ṣẹ̀pẹ̀ tó kéré jù mẹ́ nìyẹn o àbọ̀ ọjà ọlọ́jà tó kó sí lọ́dọ̀ asáré tà àtọ̀ pé tiwa ní òde pé ẹ sábà ń kó sínú stọ́ ẹ̀yìn lọ́jà tẹ́ mọ́tò pé tọ̀ tá jẹ́rù wá sí ajá síbẹ̀ tí ẹ ò tí ì wọ́n sì fẹ́ rajà ó sì yọ pé kò wọn ta ni sọ sáré tà ni ọ̀páyọ̀ ọlọ́run títọ́jà tó bára rẹ pé ní ọ̀rajà dé òní lọ́wọ́ yẹn báwo ló sì fi payọ̀ ọlọ́run lò bee bee bee bẹ́ẹ̀ kó ń kálukú kọ́ chẹ́kì ara rẹ̀ àwa ń sọ fún pé ẹ o ó ní torí wa kọ́nà ló fi jẹ́ pé ńgbà tọ́lọ́run ọmọ sọ fún wa pé ìgbẹ̀san báyà lára ẹni tó bá ṣàìdá sí wa ẹ pé ọlọ́run ní kì sọ́ọ̀sù ń bẹ ṣùgbọ́n ó tún lẹ́nu àlà kódà níbi èébú àdísí wa lọ́dọ̀ ànẹ́bì pé inú ẹni tí ọlọ́run ọbọ̀ fẹ́ràn rẹ̀ tọ́lọ́run bínú sí alájàngbìlà àbí ẹni tó jẹ́ pé nígbà tí wọ́n bu ó bú wọn kọjá bí wọ́n ṣe bu lọkọ̀ bú déédéé rẹ̀ èèyàn lórí ẹ̀ dàrú wọn bọ̀rọ̀ sọ pé orí ẹ̀ dàrú kódà orí ẹ̀ tó bàjẹ́ èyí tó ti fi léyìn ó ti ṣẹ̀ lára rẹ̀ pé amúnibú làwọn wí amúnisẹ̀ akónisẹ́ lọ́hùn bẹ òun ti sẹ́lọ̀hùn lára rẹ̀ wọ́n tó mọ̀ sẹ́lọ̀hùn lára rẹ̀ ló fi jẹ́ pé ẹni tó bá sàmójúkú ọlọ́lá ju ẹni tó fẹ́ gba ẹ̀sán lọ torí pé ó kéré náà tí ó gbẹ̀sẹ̀ tí ó ṣe déédé àwa alásẹ́nu lé wa gan tí àwọn bá bú wa gan ẹnì kọ̀ọ̀kan tó yẹ kó bìnrin ló bú wa gan pé ọsọ kọlẹ̀ yìí tí wọ́n ní sọ̀rọ̀ ẹ sílé wọn pé wọn ọ̀yàwó bú yìí ọ̀rá àwọn òbí rẹ bí ó ti jẹ̀sẹ̀ wọ́n ní sọ pé sẹ́yàwó nìwọ náà sọ kọlẹ̀ yìí ṣéyàwó nìwọ náà yìí ọ̀ tí jẹ̀sẹ̀ tọ̀ọ̀bá lè yááfì rẹ̀ kal islam ọ̀tọ̀ páyọ̀ ọlọ́run lára tiẹ̀ lára ẹni tí ń sẹ̀ ọ́ ni wọ́n sọ fún pé ẹ sọ́ra o minal ma'asi minkum min aduwikum ọ̀tá tẹ fẹ́ bájà yìí lókè ogun tó kọ́ wá ń bá fira táwọn òkè àárọ̀ ní àbájá ìpayọ̀ ọlọ́run wa ló lùsì àtàwọn ẹ̀ṣẹ̀ wa òun ní kó bá wa ẹlòmíín lówó ọ̀nẹ́wó sàdéhùn tó ní ọ̀gbà treatment náà ni ẹlòmíì mọ̀wé ìwápò ìwá gbogbo ẹ̀ náà kò débì kan náà ni a wà chẹ́kì ara wa tá a ti lùsì náà credentials tí a kọ̀ dámà síwájú ọlọ́run tẹ̀kọ́ wájú èèyàn láàmú pé kí ló ní kí tàbí tó ní mo ní kíníkẹ́ ọ̀dà kíníkẹ́ ọ̀dà ṣùgbọ́n èyí ṣe tẹ́kọ̀ wà láì ọ̀dà èyí ẹni tó ní certificate ìpáyọ̀ ọlọ́run ló fi jẹ́ kó o tí rí makaraj torí pé credentials àtọ̀dọ̀ èèyàn ni wọ́n wò ọkẹ́ lè wòwé rẹ̀ pé yes yes yes ah a sì nídìí ẹni tó ní first class yóò kẹ́ padà róni pé ah jọ ń pé second class lè mí nì tábà gbà nísìnyí ọ̀gá tó ní iṣẹ́ pátápátá gẹ́ padà lè pé kọ́ wá sọ̀gá mi tó bá rí pórí rẹ̀ pé jù mí lọ yóò kẹ́ wẹ́n tó ní páàsì yóò gbà ní kò ní gbà o kò sí ohun tí ò lè ṣẹlẹ̀ pé ẹ̀tanú sàtífíkẹ́tì rẹ̀ ní òfin ní rẹ́kọ́mẹ́ndì rẹ̀ yóò kẹ́ rẹ́kọ́mẹ́ndì ẹlòmíì gbọ́dọ̀ báyìí kọ́ bá ti dúró tọ́lọ́hún onípayà ọlọ́hún òṣègùn tọ́lọ́hún wí ṣé bẹ́ẹ̀ ẹlòmíì torí iṣẹ́ kọ́mọ́lù iṣẹ́ náà ló ìfarun bọ̀ ìgbàtọ́lọ́wọ́ fún sẹ̀ríà irùngbọ̀n náà wọn ò fi gbà pé wọ́n tó torí sẹ́tọ̀ fárùngbọ̀n yìí ìwọ yóò ṣe nǹkan ìmìnà tàbá pa ọ́ láṣẹ tẹ́ pé ìtẹ́kìlọ́ haisuma à ń lọ interview àtòrí ẹ̀gbẹ́ àmì ẹ̀sìn ọlọ́wọ́sọ̀kò tó ti ń wọlé brother nisfu sack wọ́n torí pé interview lẹ́ ń lọ yìí à ìbọ̀rọ̀ wọ́kí ń lọ báǹkì wọ́n lè pé alùsùn ní wàhùn nígbà á tọ́ á jẹ́ pé ìrọ̀rùn rẹ̀ ní ọjẹ́sìn lógún gbogbo àwọn kẹ̀kẹ́ àwọn ọ̀ka mọ̀ chẹ́kì ara wa bẹ́ẹ̀ ọ wá sọ fún pé ẹ páyọ̀ ọlọ́run ọba o ó ní torí pé kíni fàínà dhunuba al-jays akhawafu ó ní torí pé kẹ ẹ mọ ẹ̀ṣẹ̀ àwọn tó jẹ́ àwọn ọmọ ogun yẹn ó lágbára láti kó bá yín pẹ̀lú àwọn tátẹ́ lọ́n bájà yẹn torí pé wa innama yansuru al-muslimuna bi ma'siyati aduwwihim pé ọlọ́run mọ́ lo ọ̀tá ń gbà mí kọ́kọ́ta ó wí ni àwọn mùsùlùmí látàntorí ẹ̀ṣẹ̀ wọn pé bẹ́ṣẹ̀ bá se pọ̀ níparí wọ́n tí ó bá jẹ́ bẹ́ẹ̀ ni àbáwò pé ẹ bá pọ̀ òǹkà ni wọ́n bá mọ́ wo ebi iye wa twenty ni wọ́n twenty làwọn náà hundred ni hundred làwọn náà kìí ṣe iye òǹkà o ṣùgbọ́n fàyín ìsìtàwọ́ ìnà fìlímà sí ya tàbájọ àwọn àtọ̀ tàbá fẹ́ fèsì àbá àjọjọ ọgọ́rùn kọ̀ọ̀kan àjọ nídà ọgọ́rùn kọ̀ọ̀kan àjọ lẹ́sìn ọgọ́rùn kọ̀ọ̀kan àjọ tagun bákan náà àjùra wa lọ tí ẹsẹ̀ wa bẹ́ẹ̀ jọ dọ́gba tàbájọ lẹ́sẹ̀ bákan náà ó súnmọ́kún ó borí wa. ó ń torí pé kíni kana lahul fadlu alayna fil quwwa wa illa tanzuru alayhim bi fadlina lam taghlibuhum bi quwwatina fa'lamu anna alaykum fi ya'lamuna ma taf'alun ẹ mà mọ̀ dájú pé ogun tẹ́ ń lọ yẹn náà wo tẹ́ ń ṣe wọ́n rìkọ́dù rẹ̀ kalẹ̀ bẹ́ẹ̀ ni gbogbo àwọn ẹ̀ta ń lọ ibi iṣẹ́ torí pọ̀pọ̀lọpọ̀ wa pàápàá jùlọ àwọn àtàjọ́ ọmọ àti ń lọ sílé ìwé náà tó máa ti ń lọ skul àwa student nígbà táwa náà ń bẹ́ẹ̀ àwọn gbé láìfi bí pa àní rẹ́kọ́dù ni o nínú àwọn ojú tàjọ́ ń bẹnu mọ́sálásí àwọn wà tó ah, ni wá ni wá bí pé student bá kú ní sàkáǹtì níbo la jù sí haizu ma kunta abáàdà tá a jẹ́ ọmọ kéwú ọmọ kéwú àwọn ọmọ tiwa pé ẹ páyọ̀ ọlọ́run láyé yòówù bóyá skul iye omo tí ń rí skul tó bá ti njele a. à tẹ́pọ̀tọ̀ lásọ tí ń ohun to mi káyọ̀ká ti bere kilo la gbé awa na etu ti láàkì wa eleyi Umar ni minhum wala ta'malu bi ma'asillah ẹ tijú àwọn màláíkà tí ń sọ yín ẹ má jẹ́ wọn rí aburú kọ́ọ̀lẹ̀ nípa yín ẹ jìnà sí àṣẹ ọlọ́run wa antum fi sabilillah ojú ọ̀nà ọlọ́run ọba lẹ́wà ó tàn pé lójú ọ̀nà ọlọ́run ẹ túmọ̀ sẹ́lọ́run lójú ọ̀nà ọlọ́run ọba so abi Allah subhanahu wa ta'ala awẹ́ méjì yòókù nípa tọ́sọ fún pé wattabi sayyi'ata bil hasana tamhuha wa khaliqin nas bi khulqi hasan bẹ̀lá àmọ̀ tẹ̀síwájú nígbà míì tàbá pàdé nínú khutba a rí pé awé alákọ̀ọ́kọ́ ìpayọ̀ ọlọ́run ọba nìkan nínú àsọ́lẹ̀ anabi sallallahu alayhi wa sallam nínú àwọn wàsọ́yà rẹ̀ iná ìlélẹ́yìn abi allah subhanahu wa ta'ala àtẹ̀mí àtẹ̀yìn ìpayọ̀ ọlọ́run ọba tí ó jẹ́ tòótọ́ ọlọ́run kó jogún rẹ̀ fún wa ìtẹ̀láṣẹ rẹ̀ ń tòótọ́ ọlọ́run kó jogún rẹ̀ fún wa gbogbo retí mẹ́mẹ́ lálkìyàmà ọlọ́run kí ó ṣe fún ẹnìkọ̀ọ̀kan wa abẹ́ ọlọ́run ọba ọbẹ̀ láti orí orílẹ̀-èdè wa nàìjíríà ìka gbogbo orílẹ̀-èdè ayé ọlọ́run bá gbé ìsìláàmù jẹ́rí gbogbo àwọn olórí olórí ọlọ́mọba kan ọmọ sí ọbẹ̀ látòrí ìlú watambẹ̀ yìí kárí gbogbo olú ayé ọba ìlú watambẹ̀ yìí kárí gbogbo àwọn ọba ọlọ́mọba kan ọmọ sí àwọn gọ́fìnà náà ọlọ́mọba kan ọmọ sí àwọn alága àdúgbò àwọn alága oṣù ọwọ́ oníṣẹ́ àdáni gbogbo ẹnì kọ̀ọ̀kan wa àyíká mbẹ ọlọ́mọṣà gáìdì wa lò wá nírin sẹ́tàwùjọ owó fi dáa ọlọ́mọ lò wá nírin sẹ́tàwùjọ owó fi bàjẹ́ musliman وألهكنا بالصالحين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله